mo kí ní káàbọ̀ padà mo lérò pé ṣe wà pẹ̀lú wa nígbà tí bọ́sì pèlè sẹ́kàn yẹn ni ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá wa nínú ilé wọ́n máa wọ́n wà nínú ilé àti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ẹ jẹ́ ká ṣí bíbélì ìlú wa sínú ìwé orin dáfídì psalm one twenty àmúláti ẹsẹ̀ kínní títí dé ìkejì psalm one twenty àmúláti ẹsẹ̀ kínní dé ìkejì tó kà báyìí wípé nínú ìpọ́njú mi èmi ké pe olúwa ó sì dá mi lóhùn olúwa gba ọkàn mi lọ́wọ́ ìtẹ̀ èké àti lọ́wọ́ ahọ́n ẹ̀tàn àwọn bàbá wa ní olúwa wà nínú láti mú wa láti bá a sọ̀rọ̀ lórí àkòrí tí à ń pè ní ohun mẹ́ta tí mú ènìyàn borí ogun ohun mẹ́ta tí mú ènìyàn borí ogun dáàdì wa nínú olúwa bàbá mi pàtàkì ọdún ni wọ́n lórí ètò yìí o wọ́n iṣẹ́ àwọn ìfowópamọ́ àwọn ni prophet olúbọ̀dé ọ̀nàrìndé dáàdì wa ẹ wà káàbọ̀ sórí ètò yìí ẹ kú ètò mọ́ ẹ bá gbóhùn sókè àdáàdì sí amẹ́ríkà lè ti dé ni ẹ gbóhùn sókè dáadáa ẹ kú ètò mọ́ <laughs> ẹ lẹ́sà dáàdì yẹn ní ohun mẹ́ta tí mú ènìyàn borí ogun ẹ mo kí ṣáájú ohun gbogbo mo kí gbogbo ojú tó ń wò mí àtẹ́tí tó ń gbọ́ mi nílé àti níbi gbogbo mo sì gbàdúrà pé kí oṣù yìí tó parí lórúkọ jésù olùgbàlà ìwọ ni ẹ̀rí ọkàn ẹ̀rí rẹ tí a ti gbé pamọ́ lọ́jọ́ tó ti pẹ́ ọlọ́run tó wá ẹ̀rí joseph jáde mm. látoko ẹrú tó sì já gbangba tó fi di ọba lórúkọ jésù yọ wọ ẹ̀rí tiẹ̀ náà jáde màmá o mẹ́ta mm. òun ló ṣe kókó tí ì jẹ́ kí èèyàn ó tètè borí ogun tí ì jẹ́ kí àdúrà èèyàn gbà ohun àkọ́kọ́ tí ènìyàn nílò láti ṣe láti borí ogun ó ní pé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa ń gba àdúrà ẹni tó máa ń gba àdúrà tó máa àdúrà gbà gidi tó ń gbàdúrà sí ọlọ́run tó o bá ké pe ọlọ́run aláwòpa ni ọlọ́run yóò mọ wo ènìyàn níran ni títí tí ẹ̀dá fi máa bàjẹ́ ọlọ́run á fọwọ́ lẹ́ran ni tó o bá ké pe yóò gbọ́ bó o sì ké pe náà yóò tàn gbọ́ yóò mọ wò ọ̀ràn ni ìkejì ó ní orin ìyìn mm. ẹni tó bá ti lè yin ọlọ́run àwọn agbéraga yin ọlọ́run agbéraga yin ọlọ́run wọn yin ọlọ́run torí bí ọlọ́run bá kọ́lé fún ọ tó ra mọ́tò fún ọ tó so gbogbo fún ọ á máa wo ẹni tí òótọ́ tó ti ṣe ń tójú bẹ́ẹ̀ lọ mm. ìyẹn ni pé kí ló ṣe fóun agbéraga yin ọlọ́run so ìwọ tó o bá lè yin ọlọ́run ó tètè mọ́ mú ènìyàn borí ogun ìkẹta ni ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ náà ìdí nìyí tí yóò lè sọ pé bí ayé àti ọ̀run kọjá lọ ó ní kíkí ní kan nínú ọ̀rọ̀ mi kì yóò kọjá láìsẹ̀ tí bàbá mi ràn hmm. nípa ọ̀rọ̀ yìí la sì dá ohun gbogbo ńlá fi dá ayé àti ọ̀run hmm. ibi tí àdúrà bá ṣiṣẹ́ dé ibẹ̀ lórin ti máa bẹ̀rẹ̀. ibi tí àdúrà bá ṣiṣẹ́ dé ibẹ̀ ni orin ti máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni láti hmm. ọ̀rọ̀ yẹn ò yé mi ṣé ó ní àwọn ogun kan tí apá àdúrà ọ̀kà. ah màmá ìgbà tá a bá gbàdúrà ń gbà míì àwọn alágbára yẹn náà ń gbàdúrà hmm. ṣùgbọ́n nígbà tó bá tó àkókò orin àsìkò tí ènìyàn bá yin Ọlọ́run inú máa ń bí ogun inú máa ń bí èṣù hmm. ìgbà yẹn ni apá èṣù àti agbára rẹ̀ ìgbà yẹn ni agbára rẹ̀ máa dòkú á wálẹ̀ pátápátá hmm. ṣùgbọ́n tẹ́ ẹ bá wà nú àdúrà yẹn ìdí nìyí ó kì í púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà nílé Ọlọ́run ta ló mọ oṣó àtàjẹ́ tó wà ń bẹ̀ ẹlòmíì á fi ìgbàdí wá ọ̀pọ̀lọpọ̀ orí pẹpẹ ló ti di gbóògbàlẹ̀ mm. ṣùgbọ́n orin orin òpé méjì tó bá ti lè yin ni kò sóyìnbó hallelujah kò sí yorùbá rẹ̀ bẹ́ẹ̀ni hallelujah sí so tó o bá ti lè yin ọlọ́run inú mm. ọlọ́run ìgbà yẹn lọ fa ọwọ́ ọlọ́run sílẹ̀ ọlọ́run á wá bẹ̀rẹ̀ iṣẹ́ fúnra rẹ̀ mm. ìgbà tó bá ń gbàdúrà yẹn òun pe ọlọ́run sójú iṣẹ́ láti mọ ṣiṣẹ́ lọ ṣùgbọ́n nígbà tó bá ti kọrin yẹn tọwọ́ ọlọ́run bá ti sọ̀kalẹ̀ ọlọ́run ti take ó ti gbaṣẹ́ rẹ̀ ó ti ṣiṣẹ́ rẹ̀ lọ torí èmi á máa rí àwọn nǹkan tó yẹ pé àdúrà nìkan ló máa ń gbà o. Ah. tẹ bá ní kán yan Ọlọ́run ní ìsìn wọn ti ṣe fún mi ìṣẹ́jú díẹ̀ wọ́n ti mọ́ kúrò ṣùgbọ́n tá a bá ní kán máa gbàdúrà ìṣẹ́gun warfare prayer wọ́n lè wà ń bẹ̀ fún dídí wákàtí kan kán má kúrò. màmá mi ò ní dárúkọ ìran lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tó máa ń wá kan wá sọ́dọ̀ mi ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ń gbàdúrà tó bá ń lé prayer point lórí ogun irú wa yà máa wòran ni ó ń mm. gbàdúrà ogun kan ṣùgbọ́n síbẹ̀ ayé rẹ̀ ò yí padà ṣùtù ah. ẹ̀ lẹ́yìn gbogbo láìní inú rẹ̀ ó ti ká sókè <laughs> bàtà rẹ̀ gan-an ó ti sọ ọ́ di oníke leg mo rò pẹ́sẹ̀ ń dun ní àṣẹ́sí òdàn ìgbà tí bàtà ti jẹ tán ó dẹ̀ ń gbàdúrà ogun ó wá gbàdúrà títí tí ajọ wà nú àdúrà ló gbàdúrà títí olúwa ní kí n sọ fún ọ àdúrà yóò lè ràn lọ́wọ́ o mm. ó dẹ̀ ń gbààwẹ̀ ó sì ń gbàdúrà olúwa kí ni ọ wà ràn lọ́wọ́ bó bá ń gbé gbàdúrà ogun gan irú wa máa wòran ni tọ́ra wo lè gbàdúrà ogun èmi ò jagun mọ́ òun Jésù ti jagun ayé mi. ẹ jagun mọ́ ìgbà kan lẹ́kọ̀ọ́ jagun ká. ìgbà kan ni o ṣùgbọ́n ní ìsìn ìtọ́ni Ọlọ́run ló kù ó mm. gbàdúrà yẹn títí dà kí ni olúwa ní tó bá lè ṣe é ní odidi ọjọ́ méje. kókàn máa yin o. kó máa yin òun kó máa gbàdúrà ogun olúwa kàn léso olúwa mọlára ọlọ́run ń ṣiṣẹ́ olúwa lè e síta ọlọ́run ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe ń ṣiṣẹ́. dáàdi ẹ̀sìn ìdúṣe lórí àwọn prayer points wọn máa wọ̀ pé ṣé àdúrà líle àbí àdúrà ni o. torí àwọn prayer points kan tiẹ̀ kí yé èèyàn. ẹ ṣe rí ìwé mímọ́ àti ọ̀rọ̀ ọlọ́run yìí àdìtú ni kò sẹ́ni tó lè tú tán. Mm. ṣe rí àwọn àdúrà kan wà tí dáfídì gbà tí ènìyàn bá gbarú àdúrà yẹn kì í ṣe pé àyájọ́ tó ju àyájọ́ lọ inú bíbélì ló wà. Hmm. ṣùgbọ́n ó kù sí ọ lọ́wọ́ láti mọ̀ ọ́n lò. Hmm. àwọn àdúrà kan wà sẹ́rí gbogbo àdúrà lọ́lọ́run gbọ́ kì í ṣe gbogbo ẹ̀ ló ń fèsì. gbogbo àdúrà ni ọlọ́run gbọ́. kò fèsì gbogbo ẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ ló ń fèsì. àsìkò tó bá tó ọlọ́mọ ìgbà tó tọ́ àti àsìkò tó yẹ láti fèsì láti jẹ́ pé gbogbo àdúrà tá à ń gbà lọ́lọ́run gbọ́ ni kò ní í ṣèyàn lórí ilẹ̀ alààyè mọ́ hmm. torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ṣe pásítọ̀ ó ṣe wòlíì a máa wò pé ọlọ́run á dẹ̀ wù mí olúwa má jẹ́ kí lágbájá ọ̀tá rẹ̀ má jẹ́ ó sí lórí ẹ̀ láàyè mọ́ ẹlòmíín wà á ti fàdúrà pa àjẹ́ ọlọ́run sì fẹ́ kó ronú padà ṣùgbọ́n tọ́lọ́run bá ti wóná títí tó yẹ kó ronú padà tí ò ronú padà kò sígbà tí ò ní kú ìdí nìyí tí bí ó tó lọ jìnnà pásítọ̀ tẹ ní ìgbọ̀n súùtù ẹ ti ká kóòtù wá di kóòtù ni ṣé wàá bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ni. olúwa ẹsẹ̀ rí ọjọ́ kọ̀ọ̀kan tí ọlọ́run dá lọ́jọ́ méjèèje iṣẹ́ ibi wà nínú ọjọ́ kọ̀ọ̀kan iṣẹ́ ire sì wà nínú ọjọ́ kọ̀ọ̀kan mm. wípé tó bá lè yin ọlọ́run fún ọjọ́ méje yẹn o wò máa mú borí ogun ah, olúwa ogun tó ń bá arákùnrin ìjà ó ju olúwa ní tó bá ti lè yìn mí ó ní gbogbo àdúrà tó ń gbà yẹn inú àwọn ọ̀tá tó wà lórí ọ̀rọ̀ ayé rẹ̀ máa ń dùn ah. tí ó bá ti ń gbàdúrà yẹn olúwa inú àwọn ọmọdé pé ọfà táwọn ta ó tún ti bà á. a tún bẹ̀rẹ̀ ogun. a tún mú lọ tún túnra mú ó ṣàjagun náà ni. òun náà tún máa gbàdúrà ṣùgbọ́n ní ọjọ́ tó bẹ̀rẹ̀ sí yin ọlọ́run bí wọ́n ti ta ọfà yẹn tó bẹ̀rẹ̀ sí yin ọlọ́run wọ́n rò pé ọfà yẹn ọba wọ́n tún tà mí wọ́n rò pé ọba nígbà tó ìpéjọ méje wọ́n jáwọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ hmm. torí wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé tí ọfà bá ti ba ó máa múra sádùúà á bẹ̀rẹ̀ àdúà bẹ́ẹ̀ lọ ló máa máa gbààwẹ̀ olúwa àkẹ́ alápatà òjijì làfọ́n wọ̀ <laughs> tó tí ò lè dá ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí yẹn ayé ẹ̀ kì í padà. ṣáàdúrà nìyẹn àbí ògìdì ewu ni akí alápàtà ṣáàdúrà nìyẹn ṣàbí. àwọn tó bá mọ̀ pé àwọn lógun àwọn ló mọ akí alápàtà tán fi ń gbàdúrà ṣùgbọ́n mo mọ̀ pé kábíyèsí bí ọlọ́run bá fẹ́ ṣiṣẹ́ rẹ̀ kábíyèsí kò sí ẹ̀dá alààyè kan tó lè dí lọ́wọ́ hmm. Hmm. ohun gbogbo ni ṣíṣe fún ọlọ́run hmm. ènìyàn ló ṣòro ṣe fún kò ṣòro so ìgbà tó yẹn ayé rẹ ti ó lè mọ wù mí lé báyìí. bẹ́ẹ̀ni ayé ayé yín ti padà lórúkọ Jésù dádì mo tẹ́lẹ̀ mi mọ̀ bí ó ṣe ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan sọ wọ́n ní àwọn prayer warrior àwọn tó jẹ́ prayer warrior wọ́n náà máa ń tòṣì <laughs> ṣé òótọ́ ni. màmá ọ̀pọ̀lọpọ̀ ẹni tó sọ bẹ́ẹ̀ wọn. ẹgbẹ́ inú mi ò mo gbọ́ ni. wọn ò parọ́. wọn ò parọ́. wọn ò torí ẹni tó bá ti ń tú àṣírí òkùnkùn tó ń disturb sẹ́rí tí ọba tí ìgbà Jésù Kristi sáyé ẹ̀ o ò ní sòrò lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ òkùnkùn eh, torí wọ́n ti mọ̀ wípé bájá bá pógún ọdún mm. ẹran ògùn ni mm. ṣùgbọ́n lọ́wọ́ tó bá ti gba Jésù Kristi lolúwa àti olùgbàlà rẹ̀ ọjọ́ náà ló ti di ọ̀tá òkùnkùn tí o tó bá ti wá ń gbàdúrà yẹn olúwa bàbá kó o tó di prayer warrior ọ gbọ́dọ̀ nínú nú ọ̀pọ̀lọpọ̀ prayer warrior ọ̀pọ̀lọpọ̀ afàdúrà jagun ni ò nínú nú mm. tó kàn wọ́ lẹ́yìn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò ní látọ̀run torí àwọn tó bá ní májẹ̀mú látọ̀run tó bá di àfàdúrà jagun ó ní ẹ má ṣe fọwọ́ kan ní àmì òróró mi ẹ má sì ṣe ṣe wòlíì mi níbi ọlọ́run máa ń dúró ti ọ̀rọ̀ rẹ̀ kì í yẹ ọ̀rọ̀ rẹ̀ mm. ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń tòṣì ṣùgbọ́n àwọn tó bá tó wá ṣe tinú kan àti ọkàn mm, kan mm. àwọn tó bá ṣe tinú kan àti ọkàn kan lórúkọ Jésù olùgbàlà wọ́n tètè máa ń rí àánú àdúrà wọn sì tètè máa ń gbà níwájú ọlọ́run. àdúrà wọn máa ń tètè gbà. bẹ́ẹ̀ni ní iwájú ọlọ́run. bẹ́ẹ̀ni hmm. ọlọ́run á jẹ́ kí àdúrà wa gbà. àmín jésù ní orúkọ jésù. àmín jésù. ẹ tábà wá rí ẹni tí ogun wà nínú ayé ẹ tẹ́lẹ̀ lómìnira ní òun ti gbà lórí òkè òun ti gbà lórí pẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ogun ọ̀sẹ̀ ṣùgbọ́n kan wà tádúrà òtí ẹ̀ léṣẹ́ ni. ẹ bá ń lọ sí psalm one thirty eight. ẹsẹ̀ ìwo la fẹ́ kà bẹ́ẹ̀. láti ẹsẹ̀ kìíní. èmi ò máa yìn ọ́ èmi ò máa yìn ọ́. tinútinú mi gbogbo tinútinú mi gbogbo níwájú àwọn òrìṣà níwájú àwọn òrìṣà lèmi ò máa kọrin yìn sí ọ lèmi ò máa kọrin yìn sí ọ èmi ò máa gbàdúrà sí àtẹ́ńpìlì mímọ́ rẹ èmi ò máa gbàdúrà sí àtẹ́ńpìlì mímọ́ rẹ èmi ò sì máa yin orúkọ rẹ èmi ò máa yin orúkọ rẹ nítorí ìṣeun ìfẹ́ rẹ nítorí ìṣe ìfẹ́ rẹ àti òtítọ́ rẹ àti òtítọ́ rẹ nítorí ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ó ti tán o ju orúkọ rẹ ó ní ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ ẹ bọ́ǹgbà tẹ bẹ̀rẹ̀ ó ní èmi ò máa ṣe kínní èmi ò máa yin tinútinú mi gbogbo ohun mẹ́tẹ̀ẹ̀ta lọ gbọ́dọ̀ kó dání lọ́wọ́ gẹ́gẹ́ bí ìjà láti fi borí ogun hmm. tinútinú tọkàntọkàn yẹn ẹlòmíín gbà bá ti níṣòro díẹ̀ kò lè yin Ọlọ́run ah. ọ̀nà méjì sì ni àdúrà ń gbà gbà ló máa ń tètè mú àdúrà yẹn tó máa ń gbà ọ̀nà àkọ́kọ́ àdúrà tó bá gbà nínú ìṣòro nínú ìnira hmm. Ọlọ́run tètè máa ń gbọ́ ọ̀nà kejì àdúrà tó bá gbà nígbà tí inú rẹ bá tètè máa ń hmm. wọn ì ní dènà so ó mẹ́tẹ̀ẹ̀ta ló ti kópọ̀ níbẹ̀ yẹn ó ní èmi ó máa yìn ọ́ tinútinú mi gbogbo èmi ó sì máa gbàdúrà hmm. ó ní ó gbé ọrọ rẹ ga ju orúkọ rẹ̀ lọ torí hmm. wípé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ẹ lọ sínú ìwé Jòhánù orí kìíní ẹ má bínú mọ́. mo fẹ́ fi nǹkan kan hàn yín nínú ìwé Jòhánù orí kìíní láti ẹsẹ̀ kìíní. orí kìíní láti ẹsẹ̀ kìíní ó ní láti kọ́ ṣe lé ọ̀rọ̀ wà ó ní ni kọ́ ṣe ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ní ọ̀rọ̀ náà ọlọ́run sì ní ọ̀rọ̀ náà òun náà ló wà láti kọ́ ṣe wà láti kọ́ ṣe pẹ̀lú ọlọ́run nípasẹ̀ rẹ̀ nípasẹ̀ rẹ̀ láti dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a dá tẹ́ ẹ bá ti lè gbàdúrà àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń yí àdúrà padà wọ́n yí àdúrà padà wọ́n máa ń yí padà kò yé mi sá ìfèdèfọ̀ tẹ́

orin ẹ̀mí ká fi ṣe omi sórí ọ̀rọ̀ lọ́run tá a gbẹ́ tí má máa padà wọlé dáàdi wa máa bá wa máa tú gbogbo ẹ̀ lẹ́sẹẹsẹ ẹ má ì tí dìde o Ògo Ìgbàlà ń tẹ̀síwájú ẹ kú déédéé wò.